àṣàyàn orin kérésìmesì àti ti ẹ̀kọ́ bíbélì mẹ́sàn-án ti ìjọ mainland independent baptist church òkè àgọ́wù ni ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn títí tó fi dórí aṣojú olówù ti òwu ọba saka mátẹ̀mílọ́lá àti ọ̀gágun fẹ̀yìntì ọ̀gágun ẹ̀kúndayọ̀ pálẹ̀yẹ àti ẹni tó tún jẹ́ alábòjútó ti ìjọba àpapọ̀ fún àjọ elétò ìkànìyàn ní ìpínlẹ̀ Ògùn yèyé ṣèyí adẹ́rìnókùn ìyàwó olówù tẹ́lẹ̀ olórí bọ̀sùn ròsùnmú àti olùdarí ilé ẹ̀kọ́ ti DS adégbènró ICT Polytechnic Job ọlátúnjí àti àwọn èèyàn jàǹkànjàǹkàn mìíràn tí wọ́n pèsè síbẹ̀ nínú ìwàásù rẹ̀ tó pe àkórí rẹ̀ ní olùgbàlà ẹni ìyanu olùṣọ́àgùtàn ọ̀làdìpọ̀ owólabí tí solid rock baptist church olúmọ̀ọ́rẹ́ tẹnumọ́ ìdí tí a fi bí jésù kristi sínú ayé láti wá mú ẹ̀ṣẹ̀ aráyé lọ àti wípé ó wá rọ àwọn ènìyàn láti tẹ̀lé ìfẹ́ àti àlàáfíà ọlọ́run nípa gbígbàgbọ́ ètò ayẹyẹ ti ọdún yìí ni wọ́n ti tan àwọn àbẹ́là nínú ayẹyẹ láti kọ orin àṣàyọ orin fún kérésìmesì kókó àṣàyọ orin kérésìmesì ti ọdún yìí ni olùgbàlà ẹni ìyanu